gbọ́dọ̀ gbẹ́bọ àyà mi ò gbọ́dọ̀ gbèdìdì ìsìnkú àwọn ẹ̀pẹ̀yìndà táyé kọ́ máa bá mi ṣe. jẹ́ ìgbọ́n tó ní bí abẹ́ ara yìí lọ. abẹ́ ara bàbá tó jẹ́ pé bàbá oníbàbà followers jésù ni kírísítẹ́nì ni wọ́n. ibo ni ibo lẹ́yìn bàbá abẹ́ ara rí ètí burú. báwo ni ọkọ mi ṣe máa sùn sínú tọ́ílẹ̀. gbogbo ibi kíbi tó kọ ìyàwó mi bá wà nínú ogún mi ẹ bá ń ṣe oúnjẹ ẹ jẹ́ kí Fakolade conscience bẹ̀ òun ni less of king ní báyìí. olóòtú ọmọ jẹjẹ ó ṣe dáadáa pẹ̀lú mi ṣé tó ọbẹ̀ fi san mí lẹ́sàn rẹ̀. bíríbírí báyìí làwọn ilé ayé tó bá yí kàn yín ọmọ àpè. irọ́ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ máa bẹ̀ wọ́n. ẹ kọjá dídì òjẹ jẹ. ẹ bíbọ. Ah! èèwọ̀ àìsíkórí ojú àpètòdó ìdúró gbogbo là ń kóṣù àgbo. kọ́dọ̀ bẹ́ẹ̀. ìwé bẹ̀rẹ̀ ká lè fọwọ́ ìwọ̀n ká gbà lára. now how do we break in. wọ́n bẹ̀ kí lórí.